إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ويقول سبحانه وتعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير ẹ mójútó àwọn ọmọ tí wọ́n ń ṣeré tá ń bẹ̀ yẹn o lọ́dọ̀ ẹ̀yin obìnrin ẹ mójútó wọn o. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وعن معاوية ابن جاهم السلمي قال يا رسول الله إني كنت أردت الجهاد معك أبتغي بذلك وجه الله والدار الآخرة قال ويحك أحية أمك قلت نعم قال ارجع فبرها ثم أتيته من الجانب الآخر فقلت يا رسول الله إني كنت أردت الجهاد معك أبتغي بذلك وجه الله ودار الآخرة قال ويحك أحية أمك قلت نعم يا رسول الله قال فارجع إليها فبرها ثم أتيته من أمامه فقلت يا رسول الله إني كنت أردت الجهاد معك أبتغي بذلك وجه الله ودار لآخرة. قال ويحك أحية أمك قلت نعم يا رسول الله قال ويحك إلزم رجلها fasamma alijanna rawahu ibnu maja wasahahahu al-albani a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọhábà rẹ̀ òní ni ọjọ́ júmọ́à ọjọ́ júmọ́à tòní déètì rẹ̀ ni ọjọ́ kọkàndínlógún ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún fourteen forty three nínú kútúbà wa tòní bírúliwalidaini ṣíṣe rere sí òbí wa méjèèjì ó ní àkórí kútúbà wa bẹ́rù lìwàlìdáìn ṣíṣe rere sí òbí wa méjèèjì. Allah subhanahu wa ta'ala nínú alukur'an nínú suratu lukman aya fourteen Allah sọ pé wàwà sọ́yìn náà lè ń sáà nàbí wàlídẹ́yìí a pa á láṣẹ fún ọmọnìyàn nípa àwọn òbí rẹ̀ méjèèjì a pa á láṣẹ fún un. òbí ẹ̀ hámà láti hu umuhu ìyá rẹ̀ tó lóyún ẹ̀ wahanan ala wahanin tó jẹ́ pé àìlera lórí àìlera ni ó fi lóyún ẹ̀ títí ó fi bí oríṣiríṣi àìlera òun ni yóò máa ṣẹlẹ̀ sí obìnrin tó lóyún wàfisọ́ọ̀lùhù fi àmẹ́yìnì ìyá rẹ̀ yìí tó lóyún ẹ̀ yìí nígbà tó bá bí tán yọ àti oyún rẹ̀ àti ìfúnlọ́yàn rẹ̀ yọ wá kú sí ọdún méjì yóò kú sí ọdún méjì àṣẹ wo lọ́lọ́run wá pa wá nípa àwọn òbí wa Allah wá ní àṣẹ tí mo pa yín sáwọn òbí yín náà ni pé àní ṣukúrù lí wàlíwàlí dáyìíká kí ẹ dúpẹ́ fún mi èmi Allah kẹ dúpẹ́ fún mi wàlíwàlí dáyìíká kí ẹ sì dúpẹ́ fún àwọn òbí yín méjèèjì kẹ́ dúpẹ́ fún àwọn òbí méjèèjì. Áyà yìí áyà kan tó lágbára ni nípa pé ó ń sọ pàtàkì òbí méjèèjì. Ó ń sọ pàtàkì òbí méjèèjì. Nínú áyà yìí, Allah jẹ́ yé wa wípé àṣẹ ni òun pa fún wa kì í ṣe pé tó bá wù wá tàbí tá a bá fẹ́ bẹ́ẹ̀ èyí kì í ṣe ọ̀rọ̀ ìwọ̀ fún ọ̀rọ̀ dandan gbọ̀n ni fún ọmọ kọ̀ọ̀kan láti wá ọ̀nà tí ó gbà dúpẹ́ fún òbí ẹ̀ lẹ́yìn tí ọmọ bá ti dúpẹ́ fún ọlọ́run kó wá ọ̀nà tí ó gbà dúpẹ́ fún òbí rẹ̀ méjèèjì. ìdúpẹ́ fún òbí yóò máa ṣẹlẹ̀ lórí ahọ́n yóò máa ṣẹlẹ̀ nínú ìṣesí wa yóò sì máa ṣẹlẹ̀ lórí ọwọ́ wa. ìdúpẹ́ fún òbí tó ń ṣẹlẹ̀ lórí ahọ́n òun náà ni pé a ní fi ẹnu àbùkù kan òbí wa a ní tàbùkù òbí wa a ní yẹpẹrẹ òbí wa a ní ṣe ṣíọ òbí wa a ní bú u ẹni tó bá ṣe àwọn nǹkan tá a kà á lẹ́wọ̀n yìí sóbì rẹ̀ ó ti yapa àṣẹ tọ́lọ́wọ́n bá pa á pé kó dúpẹ́ fòbí ẹ̀. bákan náà ìṣe wa sí òbí wa a máa fi ìdúpẹ́ hàn nínú òṣè tá a bá ń ṣe sí òbí wa. a ní jẹ́ kí wọ́n rí wa ní rírí kan tó ga sí pé yóò máa dàbí ẹni pé à ń jọra wa lójú lọ́dọ̀ òbí wa a ní máa gbéra wa ga lọ́dọ̀ àwọn òbí wa a máa ṣe dáadáa sí wọn bákan náà ni pé láti ibi ọwọ́ wa a máa jẹ́ kí dáadáa kó ti ọ̀dọ̀ wa wá sí ọ̀dọ̀ òbí wa ká ṣe dáadáa sí òbí òbí ẹni kì í ṣe tó bá tó bá o kì í ṣe tó wù ọ́ o. tọ ọba bá ṣe é ó jẹ̀yà lọ́dọ̀ ọlọ́run o jẹ jẹ̀yà lórí ẹ o àṣẹ lọ́lọ́run pa àṣẹ ni ohun tó bá sì ti jẹ́ àṣẹ ó ti kúrò lọ́rọ̀ pé tó bá wù mí màá ṣe é kò gbọ́dọ̀ jẹun tó bá wà ní kò ní jẹun tí ó bọ́ sípò ìwọ̀ fún ó bọ́ sí ipò dandan ni ká ṣe dáadáa sí òbí wa méjèèjì nínú sura àlìsírọ aláwọ tún sọ ń bẹ pé kódà tí ọ̀kan nínú méjèèjì tàbáwọn méjèèjì bá dàgbà sí ọ lọ́wọ́ iṣẹ́ dé tó ṣe o iṣẹ́ tó iṣẹ́ dé tí wàá ṣe nù torí pé ẹni tí òbí ẹ̀ bá darúgbó sí lọ́wọ́ iṣẹ́ dé tí ó ṣe nù torí pé òbí tóbi bá ti darúgbó yóò dọmọ kékeré ni tí òbí bá ti darúgbó yóò di ọmọ kékeré ẹ wo bọ́mọ kékeré ṣe máa ń dààmú òbí rẹ̀ ẹ́ bẹ́ẹ̀ náà ni òbí tó ti darúgbó ṣe máa dààmú ọmọ rẹ̀ ó ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ sí o lè sọ̀rọ̀ sọmọ kékeré but o ò lè sọ̀rọ̀ sí òbí rẹ tó darúgbó sí ọ lọ́wọ́ rẹ́gẹ́rẹ́gẹ́ ló máa ṣe rẹ́jẹ́rẹ́jẹ́ lọ́ọ́ máa ṣe òbí rẹ̀ Islam ẹ̀sìn tí ó ní kápọ̀ òbí wa lé ni ẹ̀sìn tó sọ pé ká ṣe dáadáa sí òbí wa ni ẹ̀sìn tó pa wá láṣẹ ṣíṣe rere sí òbí wa ni ẹ̀sìn Islam tí ọba wa sọ pé. o ò ní ṣe dáadáa sí òbí rẹ tá sọ pé o ní tó ní o ò ní ṣe dáadáa sí òbí rẹ ọ bá ìyà rẹ ńlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ àlìkìyàmà ká lè mọ pàtàkì ṣíṣe dáadáa sóbì wa àdíìsì kan bẹ nínú Ibnu Majah tí sẹ́kọ̀ọ́ alibani sọ pé àdísì náà ní àlàáfíà muawiya ọmọ jahima asulami òun mà ní ọlọ́ọ̀bá nàbí sallallahu alaihi wasallam ó sì sọ pé ìwọ ògìṣẹ́ ọlọ́run mò ń gbèrò láti tẹ̀lé ọ lọ jagun ogun ẹ̀sìn mò ń wá ojú rere àlọ́ọ̀ mo sì ń wá ọjọ́ ọ̀kẹyìn mo fẹ́ kọjọ́ ọ̀kẹyìn mi kó dáa fún mi mo sì fẹ́ kọ́ lọ́wọ́n ọba kó yọ́nú sí mi ló jẹ́ kí n fẹ́ bọ́ jáde lọ sójú ogun ànábì wa sọ fún wípé ègbé rẹ nínú ehun àṣà lárúbáwá tí wọ́n máa sọ pé wáyé hákà wọ́n máa ń lò fún ẹni tí à ń ṣàánú tá a fẹ́ kí tiẹ̀ ó ta àmọ́ tó fẹ́ gbègbèsẹ̀ tí tiẹ̀ ó fi ta. tí wọ́n bá ní wayhack ohun tá a lè tú sí ni ègbé rẹ ṣùgbọ́n ohun táwọn ń lò fún ègbé rẹ ni ìparun rẹ òfò rẹ orí burúkú rẹ ṣùgbọ́n táwọn ń lò fún ni pé ẹni tá a fẹ́ràn gan tá a fẹ́ ṣàánú tá a fẹ́ kẹ́ àmọ́ tó wá ń lọ gbégbèsè títí ó fi ta tá a sì fẹ́ kí tiẹ̀ ó ta a wà fi gbólóò yẹn Afise kai, kai, afise kai a fi ṣe káì rẹ fún a kai ṣe anabi wa sọ pé káì rẹ a ṣé ìyá rẹ sọ ń bẹ láàyè ṣé ìyá rẹ sì ń bẹ láyé ó ní bẹ́ẹ̀ ni ìyá mi ń bẹ láyé ànábì ní ní ìsìn padà sílé lọ́mọ ṣe dáadáa sí ìyá rẹ̀ padà sílé lọ́mọ ṣe dáadáa sí ìyá rẹ arákùnrin yẹn bá lọ ọba tún lọ rè gba ọ̀nà míì yàtọ̀ sọ́nà tó gbà wá ó tún wá bá nàbì padà sallallahu alaihi wasallam ó tún rìpíìtì ọ̀rọ̀ kan náà pé wò bísí ọlọ́run àní mo fẹ́ bá ọ lọ ojú ogun tó o fẹ́ lọ yìí mo fẹ́ fi wáyọ̀ nú ọlọ́run kí àlèkìyàmọ̀ mi kó sì lè dáa anabi sallallahu alayhi wa sallam ó tún ní káì sí ọ̀rẹ́ ẹgbẹ́ rẹ ṣé ìyá rẹ ń bẹ láyé ó ní bẹ́ẹ̀ ni ògìsí ọlọ́run anabi tún sọ fún wípé padà sílé lọ́mọ ṣe dáadáa sí ìyá rẹ arákùnrin tún lọ ó tún lọ sọ́kẹ́sọ́kẹ́ ó tún lọ u-turn ọwọ́ àfẹ̀kẹ́ wá gba ọ̀kan tààrà wá bá nàbí níbi tánàbí jókòó sí sallallahu alaihi wasallam. ó tún sọ the same thing pọ́ǹfẹ́ bá nàbí lójú ogun ẹ̀sìn. ànábì tún bi léèrè pé àníṣẹ́ ṣé yàrá rẹ̀ sì ń bẹ láyé ó ní bẹ́ẹ̀ ni ànábì ní elizamu rijila ha lọ dúró síbi ẹsẹ̀ yàrá rẹ̀ lọ dúró tì lọ́rùn fàsámẹ́ àlìjánà ibẹ̀ ló ti rálìjánà wọ̀. àwọn àfẹ́sì wọ́n ní tá a bá wòye sí àdísì yìí ó ń kọ́ wa ní ẹ̀kọ́ pàtàkì kan wípé nọ́mbà one ojúpọ̀nà iṣẹ́ rere kò mọ́ ní ẹyọ kan tá a lè fi wà lìjánà lódodo ni pé èèyàn lè jagun ẹ̀sìn kó gbabẹ̀ di ọmọ náà bẹ́ẹ̀ náà nìyẹn tún lè ṣe dáadáa sóbì kó gbabẹ̀ wọ náà èèyàn tún lè ṣe dáadáa míì kó gbabẹ̀ wọ so ojúpọ̀nà tá à ń gbà ṣiṣẹ́ kì í iṣẹ́ eré kan tó bá wá jẹ́ ọ̀ranyàn lórí wa a wà béèrè pé ọ̀ranyàn yìí tó jẹ́ yìí ọ̀ranyàn àdáyanrí tẹnìkan ni tàbí ọ̀ranyàn lórí àpapọ̀ ọ̀ranyàn àdáyanrí fẹ́nìkan ni tàbí ọ̀ranyàn àpapọ̀ ìyẹn ni pé fárídùlì kìfáyà ni tàbí fárídù àyínì nínú ẹ̀sìn wa tá a bá ní kinní kan ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni o oríṣi ọ̀ràn yẹn méjì ló wà ọ̀ràn yẹn lórí àpapọ̀ ènìyàn àti ọ̀ràn yẹn lórí ẹnì kọ̀ọ̀kan ká lo ojú ogun ẹ̀sìn kìí ṣèwọ nìkan lọ́dàdàgun ẹ pọ̀ tẹ́ ẹ lọ tá a bá ti wá rí òǹkà àwọn èèyàn tó tó kojú ọ̀tá àwọn tí ò lójú ogun lásìkò yẹn wọn ò lẹ́sẹ̀ lọ́rùn mọ́ torí pé lílo ojú ogun ojú ogun ẹ̀sìn kì í ṣe iṣẹ́ àdáṣe àjùmọ̀ṣe ni àjùmọ̀jagun ni tá ti wá rí òǹkà èèyàn tó tó kojú ọ̀tá ẹ̀yin yòókù ẹ̀ lẹ́sẹ̀ lọ́rùn mọ́ ìyá rẹ ìyá tiẹ̀ ni ìyá rẹ ìyá rẹ ni bàbá rẹ bàbá tiẹ̀ ni tí wò bá tọ́jú ẹ̀ ọmọ ta ni ó tọ́jú ẹ̀ bàbá rẹ ìyá rẹ òbí tiẹ̀ ni tí wò bá fi bàbá tiẹ̀ lẹ̀ tó ń ráre tàbí fi ìyá rẹ lẹ̀ tó ń ráre gẹ́gẹ́ báwọn kan ṣe fi òbí wọn lẹ̀ lónìí tóbi wọn ń ráre káàkiri tóbi wọn wá di oníbàárà lójú títì tóbi wọn di alágbe tí wọn sì bí ọmọ tí wọn bí ọmọ oúnjẹ mélòó sì ni àgbàlagbà ó jẹ àgbàlagbà kì í yọra béwèé ṣe máa yọra èwe ní máa wọṣọ àsìkò àwọn arúgbó aṣọ tí wọ́n ti ní nílé náà ni wọ́n máa wọ̀ ṣé ọ̀wọ́ oúnjẹ àárọ̀ ọ̀wọ́ oúnjẹ ọ̀sán ọ̀wọ́ oúnjẹ alẹ́ bí oúnjẹ ṣe wọ́n tó lásìkò tá a wà yìí nígbà tí bàbá rẹ̀ ọba ẹgẹ ráìsì méjì yóò lágbára. tí bàbá rẹ fi jẹ rice agolo méjì níjókòó kan náà yóò lágbára nígbà tí bàbá rẹ ó bá fi jẹ èso ọkà méjì kó tó yó yóò lágbára torí bí yẹn bá ṣe ń dàgbà sí i onínú ń kéré sí i. bọ́lá ń ṣe ṣẹ̀dá tába wà ní kékeré inú wo kéré tába ti ń dàgbà inú wo fẹ̀ tába ti gbá ń da arúgbó inú tó mọ̀ kéré sí i. kò sí àgbàlagbà tó lè jẹun tọmọ rẹ̀ tó jọ̀dọ̀ kò sí. now nígbà tó wá gásí pé oúnjẹ tí bàbá rẹ̀ ó jẹ òpọ̀ ó wá fi bàbá rẹ̀ lẹ̀ ó bàbá rẹ̀ wá di ẹni tí ń lọ ṣagbe lálẹ́ àwọn bàbá kan bẹ tó bá ti di lálẹ́ tókùn bá ti kùn wọ́n á sí kọ́nà àwọn ìyá kan bẹ tókùn bá ti kùn wọ́n dò sí kọ́nà wọ́n lè adaṣọ borí ọmọ mi sákun fún mi nítorí ọlọ́run fún mi ní tí ń jẹ ìyá tí kì í ṣàgàn bàbá tí kì í ṣàgàn ìwọ sì sọ ìyá tiẹ̀ ó sọ bàbá rẹ ó sọ di oníbàárà ó sì ń ṣe fáìn òun òun òun lólé ayé bàbá rẹ ń tọrọ agbe òun sẹ́mi lójú ayé rẹ ìyá rẹ di alágbe ìwà burúkú ló ń wù ó sì jẹ̀yà lórí ẹ̀ lọ́jọ́ àlìkìyàmà torí pé àṣetọ́nà ọba pa wá ni pé ká tọ́jú bàbá wa ká tọ́jú ìyá wa ká tọ́jú bàbá wa ká tọ́jú ìyá wa ẹnìkan ló fẹ́ lójú ogun yìí nítorí pé ànẹ́bí wípé òun nìkan náà nìyá ẹ̀ tọ́ba ilé ojú ogun tẹ́lòmíì lè lọ tó bá ilé ojú ogun yẹn ìyá rẹ̀ ó máa ráre títí tí ó fi dé ni. anabi sallallahu alayhi wa sallam ó wá sọ pé kọ́mọ̀wulẹ̀ lójú ogun tọ́ba ga sí pé ìyọ̀nù ọlọ́run ló bá ń wá tí ò wá nǹkan míì tọ́ba ga sí pé àlìjẹ́ náà ló bá ń wá tí ò wá nǹkan míì kó jókòó ti ìyá rẹ̀ kó mógú tó yẹ ẹ̀ àwọn tí ń lójú ogun wọn ti tó òǹkà wọn ti tó ìwọ ní ojúṣe míì tó kàn ọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n tó gbé ọrù tọ́ba gasi gbogbo wa la bá gbọ́ àdìsí yé àní máa rí àwọn ìyá àgbàlagbà kan kán máa wá síbí kán máa ní káfà wọn torí ọlọ́run láwọn ìyá tí wọ́n bímọ tí wọ́n ṣàgàn a ní máa rí bàbá àgbàlagbà kọ́ máa wá síbí kó a máa tọrọ tí ó jẹ ẹjá bẹ̀rù ọlọ́run kódà ká sọ pé òbí wa kìí ṣe mùsùlùmí ká sọ pé kírísítẹ́nì ni tàbí kó tún burú ju kírísítẹ́nì lọ ká sọ pé oníṣàngó ni ká ní ọlọ́ya ni ká lólógùn ni gbogbo tó bá rí ọmọ ọbọ. ààyè pé ń bọ nǹkan míì lọ́tọ̀ ìwọ kọ́ ló dá sẹ́ríà fún ọba ni ó bí níyùn èyí wọ ni pé o tọ́jú ìyá ẹ̀ tó jó ń o tọ́jú ìyá ẹ̀ tó jó lógun ọ̀nà tó sì gbà tọ́jú ẹ̀ náà ni wípé tọ́jú ẹ̀ ò ní ìrànlọ́wọ́ lórí ò ní ìrànlọ́wọ́ lórí ọmọ jẹ tí ọmọ mu ọmọ fún un etí bàbá rẹ ọmọ jẹ tí ọmọ mu ọmọ fún àmọ òní bá dá sí ògùn tó ń bọ òní bá dá sí Ṣàngó tó ń bọ ohun tá a fi mọ̀ bẹ́ẹ̀ ó ní pé Asma ọmọ Abubakiri radiyallahu anha Abubakiri kan náà ni o Abubakiri Siddiq àròlé àkọ́kọ́ lẹ́yìn ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìyá rẹ. níbẹ̀rẹ̀ ọ̀ṣẹbọ ni ọ̀ṣẹbọ nìyá rẹ̀ ọmọ ti wá gba Islam ọmọ ọmọ náà ti gba Islam so ìyá Abubakiri ó wá wá sí Madina ó wá bá ọmọ ọmọ rẹ̀ tí í ṣe Asma. Asma wa lọ bá Nabi sallallahu alaihi wasallam Ọ wá bi léèrè béèrè pé ìyá mi tó jẹ́ lẹ́bọ ó ti dé láti mẹ́kà ó wá wá sí mọ̀dínà ó ti dé ó sì gbé bùkátà áàdì àmúwá ni ṣé kí n fún ní tí ó jẹ àmẹ́lẹ́bọ ni o ànẹ́bì sọ fún wípé naam sìlí umak naam sìlí umak bẹ́ẹ̀ ni ṣe dáadáa sí ìyá wa. ṣe dáadáa sí ìyá rẹ̀ tó wá so kí wàá nìyà tiẹ̀ wá jẹ́ lónìí tó fi ṣe dáadáa sí bó bá jẹ́ mùsùlùmá ó ṣe dáadáa sí bí ó jẹ́ mùsùlùmá ó ṣe dáadáa sí àmọ́ kí ni pírọ́blẹ́mù wa pírọ́blẹ́mù ọmọ tí ò fi ṣe dáadáa sí òbí rẹ̀ òun nígbà tí òbí tóun náà ò bá mógútó ọmọ yìí pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run nígbà tọmọ ẹ̀ wà ní kékeré torí pọ́mọ sí àfi ẹ̀kọ́ ẹ̀sìn tá a fi kọ́ ọmọ tá a fi ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ ohun tó súnmọ́ ni pé kó mọ̀ tọ́jú òbí o ẹ mọ̀ tí máa fà gbogbo ọmọ tá a bá ti fi ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ tá a fi ìgbàgbọ́ òdodo Islam tá a fi kọ́ ọ tóbi bá dàgbà òbí bẹ́ẹ̀ wọn á sábà máa jẹ nínú ìyà tí wọ́n jẹ lọ́run wọ́n bẹ̀rẹ̀ láyé nípa pé wọ́n máa ń ráre òbí bẹ́ẹ̀ ó padà ráre tẹ́mi ẹ̀ bá gùn torí pọ́mọ tá a fi ìgbàgbọ́ òdodo kọ́ ṣe mọ̀ pé kò sẹ́ni tó wà láyé tí ò ní ṣòro kò sẹ́nìkan tó wà láyé tí ò ní ṣòro tiẹ̀ àwọn kan sì ń bẹ tó ga sí wípé wọ́n máa ń wẹ́ ẹni tó bá níṣòro káàkiri ni ohun tí wọ́n kàn gbé sọ́mọ ẹ nínú ọpọlọ ni pé ìwọ gangan ló ń ṣe ọmọ rẹ wọ́n sọ fọmọ rẹ pé ìyá rẹ gangan ló ń ṣe ọ jìnnà sí bàbá rẹ ló ń ṣe ọ jìnnà sí so nígbà tó o sì ti kọ́ ọmọ rẹ ní pé àìgbọ́rọ̀ àdàbígba àìgbọ́rọ̀ ẹlẹ́mìí ọ̀rọ̀ ṣètọ́nì ni àìtẹ́tí sí àìdórégbèrègbè wọn tó o ti kọ́ ọmọ rẹ níyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tọ́mọ rẹ ó gbé sórí nu tí ó sì máa fi wùwà sí ọ sórí pé wọ́n lọ han rẹ lémà wọ́n lọ kó bára rẹ̀ mo rántí ìyá kan ó dàgbàlagbà ọmọ rẹ ó ti kúrò nínú Islam kò mọ̀ lọ́ràn lásìkò tọ́mọ ẹ sọ pé òun kò nínú Islam bọ́ sínú ẹ̀sìn Christianity dípò kíyà yìí kó ké gbàjarì síta ẹ̀yin àfa ẹ má wò mìíràn ẹ má jẹ́ kọ́ kọ́mọ yìí ó wọgbó lọ ẹ má jẹ́ ó wọná lọ ìyá ọmọ lọ́ràn torí pé ọmọ yìí lásìkò náà ó ní ti máa fi ránṣẹ́ sí ìyá ẹ̀. àmọ́ ní kété tí ọmọ yìí tó di kírísítẹ́nì tán tó di kírísítẹ́nì tán tó wá di pé ìyá náà ń dàgbà sí i ìyá wa dàgbà wọ àìlera nínú ṣọ́ọ̀ṣì lẹ́lẹ́mìí bá sọ̀rọ̀ lọ́ba dákọ̀ ọmọ ìyá ọmọ ìyá tí ń ṣàárẹ̀ òun lọ́ba ní ìyá kan bẹ tí ń ṣàárẹ̀ o lágbájá sì lọ́mọ rẹ o tí ó bá fẹ́ kí wọ́n yí àárẹ̀ ń lé e lórí kò gbọ́dọ̀ lọ kíyà rẹ̀ o kò sì gbọ́dọ̀ fi nǹkan ránṣẹ́ sí ìyá rẹ̀ o wàláì ìyá tó ń sàárẹ̀ ń mọ̀ mọ́ ọmọ tí wọ́n ní nǹkan ọmọ tí ẹlẹ́mìí bá sọ̀rọ̀ mọ̀ ọ́n náà àwọn méjèèjì mo mọ̀ <laughs> kìí sọ̀rọ̀ wọ́n ní wọ́n pé eré ni àwàdà ni tọ́ba ti yẹ kóbìnrin yàn wálé ni ọba fi ohun ránṣẹ́ wípé màmá ẹ má sì bínú sóhun o kò sí ìsì chẹ́ńjì ní o ìyá ní kì í sì chẹ́ńjì ee sọ báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dà tiẹ̀ wá lójú wo òun àìlera yìí lágbára ó ní sàárà ṣe òun sàárà ó ṣe òun láti wá kí aláàárẹ̀ orí àárẹ̀ nìyá rẹ̀ padà kú sí kò ṣèèṣì yọjú wá wòyà rẹ̀ kò sì sẹ́ǹdì kankan sí ìyá rẹ̀ ọmọ tí kẹfìrí mọ́ bínú nínú ọmọ burúkú tí kẹfìrí mọ́ bí ònù torí pé mùsùlùmí nìkan tó gbádùn ni ìtẹ́tí gbọ́ ìrande àwọn ẹlẹ́mìí mùsùlùmí nìkan tó gbádùn ni sàrà kìí ṣe gbogbo ayé ni sàrà máa ṣe gbogbo ayé ni sàrà máa ṣe àfi mùsùlùmí tó dúró déédéé tó mọ̀ wípé kò sẹ́ni tó rí ọ̀la àfọlọ́hun kò sẹ́ni tó mọ ìkọ̀kọ̀ àfi àlọ́ọ̀ àwa nìkan ni sàrà kìí ṣe àwọn tí sì máa fi sàrà ṣéèyàn wọn ètí e èwulẹ̀ rí wọn èrìn e ìdérégbèrègbè ọ̀dọ̀ wa. ṣùgbọ́n dábà ti wọ̀ ọ́ sún bàtà bá ti mọ̀ pé ah, eléyìí ò balance nínú ẹ̀sìn wọ́n kàn gbèsè ọ létí ni ah, arákùnrin ẹnìkan síìkì nínú mọ̀lẹ́bí yín ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni dáàdì mi gangan ni má dọ́dọ̀ rẹ o tó o bá dọ́dọ̀ rẹ ọ wà nú ẹgbẹ́ kan tó fẹ́ fi ọ rọ́pò ọ parí bí gbogbo ayé ìbá pe ọmọ òun pé wá wo bàbá rẹ kò ní wá o kò ní wá ó ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ èṣù ọwa ẹmbàsì ti tẹ̀ èṣù kí tí ó ṣe yóò yàtọ̀ àṣẹ ọlọ́run àṣẹ tọ́lọ́run wá pa á pé ọgbọ́dọ̀ tọ́jú bàbá rẹ títí bàbá rẹ ó fi kú ni ọgbọ́dọ̀ tọ́jú ìyá rẹ títí ìyá rẹ ó fi kú ni kò wá ní tẹ̀lé àṣẹ̀hùn ìyá tẹ̀lé ṣù. ẹni tó wá ní sàrà sí òun nígbà tó bá wá rẹ́yìn bàbá rẹ̀ tàbó rẹ́yìn ìyá rẹ̀ òun ni ó kọ́kọ́ wá gbé agbada kaná yóò gbé agbada yóò gbé kaná gbogbo ẹ̀yin bàbá tẹ́ẹ̀sì mọ̀pọ́mọ yìí kò tọ́jú bàbá ẹ̀ tẹ́ kú kò tọ́jú yẹ ẹ̀ tẹ́ kú ẹ̀yin yìí kan náà ẹ̀ tún lọ ọbẹ̀ ẹ̀ tún lọ jẹun irú oúnjẹ wo lẹ jẹun fún ara yín ẹ̀ dájọ́ ara yín wọ́n mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ tó kú àwọn ọmọ ẹ̀ sá fún un dọ́jọ́ ọkú ni wọn ò tọ́jú ẹ̀ wọ́n wá kú tán wọ́n wá dín àkàrà wọ́n wá gbé fún wọn náà o sì jẹ́ o sì mọ̀ pé ọmọ yìí ó sá fún bàbá ẹ̀ ọkú ni ó sá fún ìyá ẹ̀ dọ́jọ́ ọkú ni sọ yẹ kárẹ́ ni tí ó bá jàkàrà wọn tí èbá ga sí pé olóúnjẹ ìyàlópọ̀ nílẹ̀ Yorùbá ẹ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run kódà bí ìyá rẹ bá jẹ́ àjẹ́ dandan ni kó ṣe dáadáa sí i tí ìyá rẹ tó bá jẹ́ confirmed àjẹ́ tí àjẹ́ rẹ̀ tó gba star tó gba double star dandan ni kò ṣe kí ni o kò sì dáadáa sí i torí wípé ìwọ ló ń pè yẹ́ ẹ̀ lájẹ́ ọlọ́run ò pè bẹ́ẹ̀ ayé ló ń pè ìyá rẹ lájẹ́ ọlọ́run ò pè bẹ́ẹ̀ tẹ́nìkan jẹ́ àjẹ́ ọ̀dọ́ ọlọ́ọ̀nìmọ̀ rẹ̀ wà. pé ẹnìkan ní ń ṣe ọ́ ọ̀dọ̀ ọlọ́run ni máa rẹ̀ wà kò sí lọ́dọ̀ àfáà kò sí lọ́dọ̀ àdáhùnṣe kò sí lọ́dọ̀ ẹlẹ́mìí gbígbé mọ́tàn ara rẹ jẹ mọ́tàn ara rẹ jẹ ó ń bẹ nínú yín tó ti sá fún yẹ ẹ̀ tí ò dọ́dọ̀ yẹ ẹ̀ mọ̀ ó ń bẹ nínú yín tó ti sá fún bàbá rẹ̀ tí ò dọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ kò débẹ̀ mọ́ kò sì fi nǹkan ránṣẹ́ kò wá kò ránṣẹ́ lóko rẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ òun kọ lẹ́tà sí ọlọ́run àṣẹ tọ́lọ̀ ń pa wá pé ká ṣe dáadáa sóbí wa méjèèjì kò sọ pé tíyẹ̀ bá jàjẹ́ mọ́tọ́jú ẹ̀ kò sọ pé tíyẹ̀ bá jẹ́ kèfèrí mọ́tọ́jú ẹ̀ gbogbo tó bá rí ó jẹ́ ọ̀tọ́jú ẹ̀ ni torí pé òbí rẹ ti tọ́jú rẹ ń gbà kékeré lásìkò tó dá nǹkan kan mọ̀ lásìkò tó dá nǹkan kan mọ̀ ṣebí wọ́n ń gbọ́ táwọn kan ń ṣe oyún tíyà rẹ bá ṣe oyún rẹ tó ti ṣe oyún ẹ̀ dànù so tó ń tó tó lónìí ṣebí wọ́n ṣe oyún àwọn kan dànù tí wọ́n náà ń gbọ́ ṣebí àwọn kan bí ọmọ tí wọ́n tán wọ́n lọ gbé sábẹ́ bíríìjì tó ga sí pé ìkòkò ló fi jẹ àwọn kan bí ọmọ tí wọ́n tán wọ́n lọ gbé sínú odò tó yẹ pé odò ló gbé lọ ìyá tiẹ̀ bàbá tiẹ̀ wọ́n á bí ọ wọ́n tọ́jú rẹ bí wọ́n ṣe lè tọ́jú rẹ ma Ọlọ́run wá ọ fi ọ pọ́n wọn lé ọwọ níyà lókù tí wọ́n jẹ ìwọ náà ti sáyìn ìyálẹ̀ wájú Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ ti sáfóbi yín tí wọ́n lóbi yín ló ń ṣe yín òbí kankan ò sí ọ o ìwọ ló ń ṣera rẹ. nítorí òsì fi ń ṣera ẹ náà ni wípé o ò ní gbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala ìgbàgbọ́ rẹ kò múnádóko láti lè gbà pé ìyá rẹ ń ṣe ọ́ ìgbàgbọ́ rẹ ò múnádóko ẹ̀sìn wa nínú ẹ̀kọ́ tó fi kọ́ wa ni wípé ó jẹ́ ká mọ̀ fáwọn ẹni ibi ń bẹ ṣùgbọ́n ibi tó jẹ́ àìfojúrí ò gbọ́dọ̀ tọ́kẹ́ nìkan kóun ló wà ń díẹ̀ èèwọ̀ ni. ẹ̀sìn wa jẹ́ ká gbà pé ẹni ibi ń bẹ ṣùgbọ́n ibi aburú tó jẹ́ eléyìí tá a lè dìmú tá a fojú rí ẹ̀sìn ṣẹlẹ̀wọ̀ láti tọ́ka sẹ́nìkan ní pàtó pé òun ń ṣe ọ́. ẹ̀gbọ́rọ̀ mi yé ká sọ pé ní ìsìn ẹnìkan ọsẹ nìkan ládàá a lè tọ́ka sí pé eléyìí ló sẹ́ eléyìí ládàá ká sọ pé ẹnìkan ó bà dúkìá ẹnìkan jẹ́ a lè tọ́ka sí pé eléyìí ló bà dúkìá eléyìí jẹ́ ẹ̀sìn fàyè gbà wá ká tọ́ka sí ẹni tó ṣe nǹkan físíkálì àmọ́ ohun tó rí tó rí tó wá ń di ẹrù rẹ̀ ẹrù rẹ̀ tó ń dì lórí ẹnìkan ìwà ẹ̀ṣẹ̀ ni ìwà ìgbàgbọ́ ni ìwà ẹ̀ṣẹ̀ ni ìwà ìgbàgbọ́ ni má di ẹrù ìyálé òbí ẹ lórí má má di ẹrù ìyà tó bá já sí pé ìyá rẹ ló ń ṣe ọ́ pé ìyá ẹ wà nú ẹgbẹ́ àjẹ́ wá ètè ibi fi ń pa àwọn àjẹ́ wáyì àbẹ́bí ẹ̀ mọ́ pa àwọn àjẹ́ ni. ebi ń pa àwọn àjẹ́ náà wọ́n ètè ibi fi ń pa àwọn àjẹ́ ṣé bí arísìkì tiẹ̀ ti ń dì mú un ó sì yẹ ká máa rí náà arísìkì tiẹ̀ ti wọ̀ lérò pé ìyá ẹ̀ lójókòó lé bàbá ẹ̀ lójókòó lé òun ó sì yẹ ká máa rí iná ó sì làákàyè ni definitely bàbá kankan ò sí ọ ìyá kankan ò sí ọ àìgbàgbọ́ rẹ ní ń kó bọ́ ọ ara rẹ ló ń kó bọ́ ọ àìjókòó jẹ́ rẹ ló ń kó bọ́ ọ. gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ lóbi láyé islam jẹ́ kó yé wa pé nínú ọ̀nà tá a fi rí yọ̀nú ọlọ́run lẹ́yìn tá a bá gbọ́ ọlọ́run gbọ́ tán tá a kírun wákàtí márùn-ún tá a gbàwẹ̀ rọmọdọ́ọ̀n tá a ṣe hajj tá a yọ zàká nínú ọ̀nà tá a gbà rí yọ̀nú ọlọ́run òun ni pé ká tọ́jú bàbá wa ká tọ́jú ìyá wa ká má jẹ́ kébi ó pa wọ́n ká má jẹ́ kí wọ́n rìn ìhòòhò ká má jẹ́ kí wọ́n wọ èkísà ká má jẹ́ kí àìsàn tí ò nítumọ̀ ká má jẹ́ kó dá wọn gúnlẹ̀ wàá rántí wípé yàtọ̀ sí pé Ọlọ́run pàṣẹ kínní yìí rántí wípé kínní kan bẹ tẹ́ ń pè ní ẹ̀san rántí Yorùbá máa sọ̀rọ̀ kan pé Ọlọ́run ò bí ọmọ ṣùgbọ́n bí ẹ̀san ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni má bá wọn sọ o ṣùgbọ́n tá a mọ̀ ni wípé ẹ̀san máa ké ẹ̀san máa ṣe kí ni ẹ̀san máa ké ìwọ tó ò tọ́jú òbí rẹ ìwọ ò tọ́jú òbí rẹ bóò lo ṣe ń retí kọ́ ọmọ tí ó tọ́jú rẹ ọmọ pé ntọ́ ọba ṣe ló súnmọ́ kí ìwọ náà gbà ni o ò tọ́jú òbí tiẹ̀ ìwọ sì ń láfojúsùn pé àwọn ọmọ tí wọ́n ń bí lẹ̀ wọ́n tọ́jú rẹ ẹ̀sán leke, táwọn ọmọ náà ó ya kántáfíìtì bí wọn náà sì ya kántáfíìtì tí wọ́n ya dìgbòlugi bí wọn náà sì ya dìgbòlugi torí wọ́n tó ya dìgbòlugi ló bí wọ́n lẹ̀ kí ló fẹ́ káwọn náà yà torí náà ọ̀dọ̀wọ́ èmi àti ẹ̀yin o àfẹ́ máa rí àwọn arúgbó mọ́ kí wọ́n máa tọrọ owó bíbáyìí àti láàyè míì lódodo níta bá ní àmú fún wọn ṣùgbọ́n mo máa ń wo àwọn ìyá yìí pé àhà ṣe bí wọ́n bímọ wọn ò pè wọ́n ládànà wọ́n bímọ níbo lẹ́yìn ọmọ wa wà èmi wà lẹ́kọ̀ọ́ èmi wà lábújá ayé ti di rọrùn ẹ máa transfer owó sí wọn oúnjẹ tí wọ́n máa jẹ ẹ máa sẹ́ǹdì ẹ̀ sí wọn bẹ́ẹ̀ bá sì lè mú wọn sọ́dọ̀ ẹ mú wọn sọ́dọ̀ bàbá kan ń bẹ lórí òde ajé bàbá yẹn ó sick nígbà tó sick nínú àwọn ọmọ rẹ̀ tó wà nílé ọkọ tó wà nílé ọkọ ó ń wá ó ń tọ́jú bàbá yìí ó ń tọ́jú bàbá ni ọkọ rẹ̀ ọkọ ọmọ bàbá yìí ló ní bó o ṣe ń wá ìgàn ó léwu tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ sẹ̀kan máa gbé bàbá rẹ bọ̀ àná ni o wọ́n wá ní kí ìyàwó òun kọ́ máa gbé bàbá ẹ̀ bọ̀ wọ́n wá gbé bàbá láti Ìbàdàn lọ sí Èkó wọ́n sì tọ́jú bàbá yìí títí bàbá fi kú sáà pé ńlẹ̀ Yorùbá àwọn ègbé bàbá lọ sílé àná ẹ gbàgbé ni nílẹ̀ Yorùbá bóyá ìwọ Yorùbá ni àmọ́bí tẹ́ ti kan pírọ́blẹ́mù yẹn ṣùgbọ́n nínú ìsìláàmù kò sí tó takò àna ó ní kí ìyàwó òun kó máa gbé bàbá rẹ̀ bọ̀ wá sọ́dọ̀ òun wọ́n sì tọ́jú bàbá títí bàbá fi kú kí la fẹ́ pè wọ́n tó ọjọ́ ọmọkùnrin tó ga sí pé ọlọ́run sì kọ́lé fún ọ ò lè mú bàbá ẹ̀ sọ́dọ̀ ò lè mú yẹ ẹ̀ sọ́dọ̀ nígbà tí ìyá rẹ̀ síìkì ọlọ́run sì ń wù ọ́ ó ń wù ọ́ torí ìyà tí ó fi jẹ́ ọlọ́jọ́ àlèkìyàmọ̀ ni o má jẹ́ kí yóò tọ́ sí ọ o ṣe dáadáa sóbì rẹ ni o tẹ́nìkan bá sọ fún ọ pé yẹ ẹni ń sí ọ tó o bá rí òkò tó lè lẹ́mọ lẹ́mọ torí pé ṣe ìtọ́ nìní ó fẹ́ kó bọ́ ọ ni ló fi ní ìyá rẹ ní ń sí ọ ó fi ní bàbá ẹ ní ń sí ọ tàbí wọ gẹ́gẹ́ fún ara rẹ ló ti ẹ̀ tọ́jú léka ọ̀nà sílé àfáà àfọ̀njálàbí ọba ọ̀tẹ̀yẹrin ọba ní ìyá ẹ̀ ló yọ ní ojú yanrìn ó yẹ kó gbọ́pọ̀ yanrìn yẹn kó o sì dàrí lórí lé orí burúkú ń sí ọ ìwà àfáà burúkú yìí bó ni ìyá mi ó ṣe máa ṣe mí ẹ́ ìyá mi tí ò ṣe mí nígbà tó nígbà tí nígbà tí mo wà ní oyún ìyá mi tí ò ṣe mí nígbà tí mo rákòrò ń wà gbọ́n tán ń mọ bí mo ṣe lo ilé ayé ìyá mi ó ṣe àbẹ̀rẹ̀ sí ní máa ṣe mí nígbà tí mi ò ní làákàyè ìyá mi ò ṣe mí nígbà mo á ní làákàyè ni ó ṣe àmọ́ ṣe mí ò ní làákàyè túbitúran ni ọ́ ẹ jẹ́ atọ́jú àwọn òbí wa o alọ́ fi wá sí kòǹgẹ́rẹ́ o ìtọ́bá wà láyé nu wọn ọ̀rọ̀ ọ̀bánisàlẹ̀ kún dáadáa fún wọn o àrísìkì tá a fi tọ́jú wọn ọlọ́wọ́ pèsè ẹ̀ wa o subhanakallahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk akimu salat.